الأعراف láti àyà ìjọ báyìí. أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقودوا kulli suratin tu'iduna wa tasudduna an sabilillahi wa tasudduna an sabilillahi man amana bihi wa tabghuna iwaja واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وطائفة لم تؤمنوا وطائفة لم يؤمنوا فاصبروا حتى يحكم الله بيننا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين قال الملأ الذين استكبروا من قومه لنخرجنك يا شعيب والذين معه والذين آمنوا معك والذين آمنوا معك من قريتنا أو لتعودن في ملتنا قال ولو كنا كارهين قد افترينا على الله كذبا إنه عدنا في ملتكم بعد إذ نجانا الله منها وما يكون لنا أن نعود فيها إلا أن يشاء الله إلا أن يشاء الله إلا أن يشاء الله ربنا وسع ربنا كل شيء علما على الله توكلنا ربنا افتح بيننا وبين قومنا بالحق وأنت خير الفاتحين الحمد لله رب العالمين الله السميع العليم من الشيطان الرجيم رب العالمين آمين اللهم ارفع لنا به درجات آمين وانقذنا به من الدركات آمين وكفر عنا به سيئات آمين واغفر لنا ولوالدينا ومشايخنا ولجميع المسلمين برحمتك يا أرحم الراحمين يا أرحم الراحمين أعوذ بالله من الشيطان الرجيم وإلى مدين أخاهم شعيبا قال يا قوم اعبدوا الله ما لكم من إله غيره قد جاءتكم بينة من ربكم فأوفوا الكيل والميزان ولا تبخسوا الناس أشياءهم ولا تفسدوا في الأرض بعد إصلاحها ذلكم خير لكم إن كنتم مؤمنين ولا تقعدوا بكل صراط تعيدون وتصدون عن سبيل الله من آمن به وتمت وتبغون عوجا واذكروا إذ كنتم قليلا واذكروا إذ كنتم قليلا فكثركم وانظروا كيف كان عاقبة المفسدين وإن كان طائفة منكم آمنوا بالذي أرسلت به وطائفة لم يؤمنوا فاصبروا واصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين واصبروا حتى يحكم الله بيننا وهو خير الحاكمين إلهي على كل الأمور لك الحمد لك الحمد وليس بما أوليت مني حميحة وليس بما أوليت مني حميحة تضل وتهدي من تشاء من الورى وما بيد الإنسان غي ولا رشد وأمرك ساذ في الخلائق كلها إذا شئت أمرا ليس من كونه الرد إذا شئت أمرا ليس من كونه الرد ọlọ́wọ́ba adúpọ́lọ́dọ̀ rẹ̀ ìláyé alákùnléléwòmọ̀ ìlàkàlà amúdùn ọlọ́wọ́ba alákùnléléwòmọ̀ ìlàkàlà hamdu. alákùnléléwòmọ̀ ìlàkàlà hamdu. kò sí ní tá a rí fi fún ọjọ́ pẹ́ lọ. على كل الأمور إلهي على كل الأمور لك الأمد وليس بما حوليت من نعم وليس بما حوليت من نعم olóòótọ́ lọ́wọ́ ọba wa tó pàtàkì òun lọ́pẹ́ wà. ìláyé. ọ pàtàkì ọpẹ. alákùnlé ló mọ ìlàkàlà àmì. ẹ rí i pé àkọ́kọ́ ohun tọ́lọ́hún ń béèrè lọ́dọ̀ ẹ̀dá lẹ́yìn ìgbà tó bá ṣe làákàyè kó tó sọ̀rọ̀ yóò máa sìn fún ọ̀rọ̀ ọpẹ́ kọ́kọ́ ju níwe fáwọn tó ọlọ́run ní wọ́wọ́ sọ ní sáà nàbí wàá lè dẹ́yìn. ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا حملته أمه وهنا على وهن وحمله وفصاله ثلاثون شهرا حملته أمه تلقمان oníkọ́ ọ̀lọ́ ayàkẹ́lá ọlọ́run ní amalatu ummu wahanana ala wahani. amalatu ummu wahanani ala wahani. ani sukuru li waliwali dayika ilé ọlọ́run ní wàwà sọ́yìnà ní sáàni bíwálidé ìlùkùmán ayàkẹ́lá. wàwà sọ́yìnà ní sáàni bíwálidé yìí. ọlọ́run láwọn ọlọ́run sàsọtẹ́lẹ̀ fọ́mọ èèyàn látara àwọn òbí rẹ̀ méjèèjì wàwà sọ́yìnà ní sáàni bíwálidé yìí aṣọ aṣọ tẹ́lẹ̀ fún ọmọ èèyàn látara òbí ẹ̀ méjèèjì. àmọ́ láti mú wàhánà ní àlà wàhánà ní. pẹ̀lú ọmọ àṣẹlẹ̀ aṣọ bí ẹ méjèèjì látara kíni. àmọ́ láti mú wàhánà ní àlà wàhánà. ìyá tó ṣe dáadáa sí òun ló ló lóyún ẹ lóru kiri láti inú ìnira lérí ìnira wàfi sọ́ọ̀lù fi àmín. ó sì rú ọ kiri bẹ́ẹ̀ ó fún ọ lọ́mú ó ru oyún ẹ̀ka fọ́dún méjì. àní ṣe kúrò lè. ọlọ́run ni tí mò ń fẹ́ lẹ́yìn tó ṣe làákàyè. àní ṣe kúrò lè. máa dúpẹ́ fún mi ọlọ́run. wálíwálì dẹ́ka ilé ìyàlùmọ̀sí. máa dúpẹ́ fáwọn òbí ẹ̀. ó túmọ̀ sí pọ́ba wa ọ pàtàkì ọpẹ́. ó ń retí kọ́mi èèyàn kó dúpẹ́ fún. ìlàyé àlá kulil umuri lakala amudu. ọba wa adúpẹ́ fún ọ. wọlé ìsàbí máa àwọlé ìtàmì ní àmì adùn. àkọ́kọ́ ntọ́lọ́hún kọ́kọ́ béèrè lọ́dọ̀ ọmọ èèyàn tó bá ṣe làákàyè tán lẹ́yìn tó bí ẹbí tán ọlọ́run ní kó dúpẹ́ fún òṣùkúrúlí èmi ọlọ́run ni ọmọ àdúpẹ́ fún. wálíwálí dẹ́ka ilé ìyá ìmọ̀ṣe. tó o bá wá dúpẹ́ fún mi tán lẹ́yìn ẹ̀ wá dúpẹ́ fáwọn òbí ẹ̀. ó fẹ́ kọ́ bá wa wá pàtàkì ọpẹ́. púpọ̀ púpọ̀. òun lọ́wọ́ onílàákàrẹ̀ fi sọ pé òkà òkà a lè ṣokòrì máa عن الشكر ماجد لعزة ملك أو علو مكان لعزة ملك أو علو مكان لعزة ملك أو علو مكان لما أمر الله العباد بشكره لما أمر kọ́lá ṣùkúlì ayò àgbàkọ̀lá yìí. wọ́láwù kánà yà stagina. wọ́láwù kánà yà stagina. àní ṣùkúrì má dìdú. kẹ́ni kan sọ wípé mo ti rọrọ̀ àní ṣùkúrì má dìdú. mo rọrọ̀ kó o níbi ẹ dúpẹ́ fún mi tí wọ́n bá ṣe yín lóore ẹ má dúpẹ́ mọ́ àlùfáà ní tó bá rọrùn fẹ́ nìkan kó wí bẹ́ẹ̀ ni.

mọ̀kànjẹ́ ẹni tí ń ṣèyàn lóore tẹ́tùpẹ́ wá dúpẹ́ tọ́ba yẹ kárẹ́ nìkan tó tó bẹ́ẹ̀ ni làmà àmàrà lọ́wọ́ lé ìbáda. làmà àmàrà lọ́wọ́ bí ṣukúrì. wà á kọ́ la ṣukúrú ní. ayò àfẹ́kọ̀lá ni wà á ni. làmà àmàrà lọ́wọ́ lé bí ṣukúrì ọlọ́wọ́ ọba ti pa wá ọba ti pa wá láṣẹ pé a dúpẹ́ fóun. Wàkọ́ lásìkúlì ayọ̀wá bẹ́kọ̀lá ni. Wàkọ́ lásìkúlì ayọ̀wá bẹ́kọ̀lá ni. Tó ti bẹ́ẹ̀, ọlọ́run tún sọ fún wa pé ẹ dúpẹ́ fún mi. Òun ló sì ga pin. Òun ló jẹ́ ọba lérí gbogbo ọba. Tó ti bẹ́ẹ̀, ó béèrè ọpẹ́. Allah ajẹ́pẹ̀kọ̀ sẹ́ni kan tó lè bóhùn débì kan nípò tí ó gbé tóun bá ṣe nǹkan fún yàn kọ́ máa dúpẹ́ kò sún tọ̀hún ẹ̀tọ́ yóò wí bẹ́ẹ̀ lọ́lọ́run kò sì sọ bẹ́ẹ̀ ètò wí náà ni pé ká dúpẹ́ fóun ọlọ́run ní á dúpẹ́ fóun wàláwó kánà yastagina. wàláwó kánà yastagina ní ṣukuri májì dùn bí ìsàtì múlíkì لما أمر الله العباد بشكره وقال اشكروا لي أيها الثقلان وقال اشكروا لي أيها الثقلان Ọlọ́run adúpẹ́ fún ọ. Alhamdulilayi. Látara wípé bá a bá tún dúpẹ́. البشر من الوراء وما بيد الإنسان غي ولا رشد وأمرك شاد في الخلائق كلها إذا شبه أمرا ليس منك أولياء إذا شبه أمرا ليس منك أولياء. òsì ìjókòó wa ò ní òsì tá a wá ṣe bẹ̀ dọ́pẹ́ lọ. ọpẹ́ ni àwọn afárá tafsir ọlọ́run tún pé ká máa rí òpin rẹ̀ báyìí ọlọ́run àpàtúpẹ́ fún èyí tá a fi ń gbójú ọpẹ́ lọ́bọ́lọ́hún òun ni pé gbogbo nǹkan tẹ́dà ń béèrè lọ́dún ẹ̀ kò séyìí tí èéfi tí mo bá fẹ́ sí ṣùgbọ́n ọpẹ́ nìkan ló sọ gbòógì pé ìgbà lọ́wọ́ ẹ̀ ń tó bá dúpẹ́ àdúrà bó ṣe tóbi tó ọlọ́run tí mo bá fẹ́ yìí ṣùgbọ́n pẹ́ ọlọ́run ní gbà ọlọ́run lèmi ó gbà lọ́wọ́ rẹ̀ wọ́sà lẹ́jì sí ṣàkìrì náà kò sọ pé ń ṣá kò pé tí mo bá fẹ́ ọlọ́run ní gbogbo ẹni ọba lè máa dúpẹ́ fún mi ọlọ́run hmm. a máa san gbogbo ẹni bá ń dúpẹ́ fún a máa san lẹ́sàn quran one forty five ọlọ́run máa dúpẹ́ fẹ́ni tí bá ń dúpẹ́ kò fi dágbà bá dùn àṣẹ gbígbà dùn ọlọ́run ní fàyà ṣìbù bọ́yọ̀rọ̀ ànábì ànábì yúnusù ni ó ṣe anam aya forty one ọlọ́run nínú ọlọ́run fàyà ṣìbù máa yàdí na ilé yìí ṣá bọ́ ọ bá pè mí ìtọ́ ọ̀fẹ́ ń ṣe fún ọ̀hún mo lè ṣe tẹ́bi ọlọ́run bá fẹ́ níṣà bali ìyáwó tàdírúnà fàyàkìṣìfù máa tàdírúnà ilé ìrúnṣà wàtánsáwònà máa tó ṣeré kú. ọlọ́run lẹ́mi ọlọ́run lẹ̀ máa ń pè alùmúràn àyà forty one àyà forty one ọlọ́run lẹ́mi ọlọ́run bali kíni. bali ìyáwó tàdírúnà. èmi nìkan náà lẹ ní tẹ́lẹ̀ máa pè fàyàkìṣífù máa bàdé ọ̀nà ilé yìí ń ṣá à. ọlọ́run ní tẹ́ ń béèrè lọ́dọ̀ èmi ọlọ́run mo lè sí payẹ́ kí n tẹ́wọ́ gbà á tí mo bá fẹ́. wàtá sáùnà máa tó ṣeré kú. tí ìyẹn gbàgbé nǹkan mí ìtẹ́nu mímì ọlọ́run tó ń ti bó ṣe ṣàdéhùn pé ẹ mọ́ mú nǹkan mí mọ́ mi ń gbàdúrà yín tẹ́ gbàgbé tẹ́ tó pè lẹ́yìn èmi ọlọ́run ó tún fi ń ṣáàṣì. ومن يرد ثواب الدنيا نؤته منها ومن يرد ثواب الآخرة نؤته منها وسنجزي الشاكرين. ibẹ̀ ibi kan náà gbé alùmùránù kan náà ni tí one forty five nù ọlọ́run ní wọ́sàn náà ní sí ṣáàkiri ẹni bá lè dúpẹ́ fẹ́mi ọlọ́run ọlọ́run òfin tí mo bá fẹ́ sí ọlọ́run ní sàn lẹ́sàn kò fi sí pé tí mo bá fẹ́ gbígbàdúrà bó ṣe tó orí tí mo bá fẹ́ ni báàsì kì í ṣe tóbi tó lọ́wọ́ bákọ́rà two twelve kápẹ́ kọ́lọ́wọ́ sàásìkì fún ẹni kókó wọn ó ṣe obì tó bá fẹ́ kù ìdúpẹ́ nìkan ló ní gbà tí ò fi pé tí mo bá fẹ́ kù two twelve. zuyina lè nàásì. bákọ́rà ló zuyina lè lẹ́bí iná bàbá wúlò àyà tó dúníyà léwu. ويسخرون من الذين آمنوا والذين اتقوا فوقهم يوم القيامة hmm. والله يرزق من يشاء بغير حساب ọlọ́run níbi ọlọ́run yẹrìsùkù máa ń yàṣà o ẹni ọba wù mí ni mo lè tí a sì kí ẹ lẹ tóun gbó sí wẹ̀tì. ọlọ́ọ̀lẹ́ tó ń bá fẹ́ ni gbogbo wa lálẹ́ máa ń bẹ lọ́hùn ẹ̀ ọlọ́run ní ṣùgbọ́n kèsè kó lọ́wọ́ àdó ṣe mú. yàrá ìsúnkù máa yà ṣá ta ló jí láàárọ̀ tí ọ̀sà dúró àṣìkì nínú wa ẹ mú látòrí lè máa mú. kàṣẹ tí ó ò àbí ṣé bá a ṣe ń béèrè ẹni ṣe ń fa níbi ẹlòmíì wọ̀ bí àdé ọba ẹ sọfọlọ pé gbogbo táwọn aráàlú mi ò ní ìwé nìkan ló ṣe fún tí wọ́n bá ń wá fún ẹni tí jẹ níbi ẹlòmíì wọ̀ bí adé ó lè ṣàdúrà gbogbo gbogbo tẹlòmíì mọ́ tiẹ̀. tó tí wọ́n bá ti ń fẹ́ jẹ nǹkan wọn máa gbà lọ́rọ̀. káwọn wọ géètì wa. ọlọ́run tó bá wọ̀ mí mọ ìyàṣà á sì kéde. ṣùgbọ́n pé ọlọ́run òfin tí mo bá fẹ́ kùn lóbi dọ̀rọ̀ yẹn ká máa dúpẹ́ ọlọ́run wọ́sà méjì sí ṣàkùrì bẹ́ẹ̀ yẹn bá ti dúpẹ́ máa ṣẹ́fún àforíjì bọ́lọ́hún ṣe pàtàkì ẹ̀ tó ó fi tí mo bá fẹ́ inna Allah la yaghfiru man yushraka bihi wa yaghfiru ma duna dhalika liman yasha. níbo mi níbo mi ó sì ní wa yaghfiru liman yasha'u ọlọ́run ní mo lè jẹ tọrọ àforíjì ọlọ́run tún ní gbogbo wa kó wọ́n wù ní ẹ

ọlọ́run lẹ́ni ó bá wù wá òun náà. wàyúdú ibùkọ́ ìdọ̀kùnú bí i wàyàtúbù lọ́wọ́ àlámà ìyàṣá òwò lọ́wọ́ àní mọ̀nàkì. ọlọ́run bá wù wá lágbà àfi ń kí ọpẹ́ ni o ọba tó alhamdulilayi amuda lana fadala o. ọdún òní ọdún ọpẹ́ ni ibi tá a ti dúró náà la wà o. amuda yabuku madala ìsọ ìwàlà adadi hmm. amuda kàfíọ́ kàá kìlíwá ìdí sọmadì. ọlọ́run àdúgbò ọlọ́dún ẹ̀ ọpẹ́ èyí tó pọ̀ la dún fún ọ. àmúdáyà fúkú mọ̀dálì ìsọ ìwà ládàbí. ọpẹ́ tí ò ṣe é kà tán èwo la fẹ́ kà. àmúdáyà bí wọn kà á kiri wá ìdí sọmọdé. àmúdáyà bí wọn kà á kiri wá ìdí sọmọdé. ọlọ́wọ́ a dúpẹ́ fún ọ. alhamdulilayi. látara oore rẹ nítìtorí tá a sábì tẹnumọ́ pé kò síṣẹ́ tẹ̀sùn ń ṣe ju pé yọ fẹ́ máa ṣiṣẹ́ àti gbé ọmọ èèyàn kúrò níbi kó dúpẹ́ gbogbo ẹ̀ ń bá ti rí rẹ̀ tí ò rí rẹ̀ lọ́lọ́pẹ́ ọmọ Yésù tí ẹ lè dúpẹ́ gbogbo ẹ̀ bá ti wà láyé tí ẹ lè dúpẹ́ fọlọ́hún kí la pé ọmọ Yésù torójú ọ̀nà tẹ̀sùn máa ń fẹ́ gbà òun ni kọ́ máa ń jẹ èèyàn ó dúpẹ́ tó lóun gan máa bọ́pẹ́ ṣe tóbi tó. sukran ala balidi sukran ala pirifi. lọ́wọ́ bá kọ́ra. warabuna lọ́wọ́lá yaridọ́ anilkufuri. warabuna lọ́wọ́lá yaridọ́ anilkufuri. abali yabilu wa ni rọ̀bíyà àṣìkúrò. ọlọ́run jáde máa dúpẹ́. àmọ́ àbíbò lọ́ọ̀bí máa nílì tùmí nìkan èrè ọlọ́run má ṣe alẹ́ni tí ó ṣe kèfèrí àmín fún gbogbo ohun wa bá tẹ̀ lóore lọ́dọ̀ rẹ̀ ọlọ́run ọwọ́ wa tọ oore tó pọ̀ bó sẹnu ti jókòó tàbísírì náà la fẹ́ fi wọ́n ó tó lóore afẹ́ máa jó ọlọ́run sì ni ó ṣe é jó sí ọ̀lágbára kọ́ mọ́ ṣe é jó ni bọ́bá ju nǹkan kan sọ́ bí ọ̀dọ̀ àwọn tá a ti rò pé wọ́n máa wí fún wa táwọn táwọn táwọn dárò ara wa jẹ́nìkó rojú tàmsírù àní lójú ẹ bọ́bá sàátà fẹ́ gbọ́ náà ló dúlẹ̀ àní lójú tàmsírù ó wù ú ló máa mọ̀ ṣe báyìí tó ní a lè máa ṣe bàbá fẹ́ ṣe báyìí náà tí èèyàn náà wí kanjọ́ kan tó ní wípé ọba mu pé torí náà bá kú kọrin tí ò sún wa yóò mọ̀ fi tí ẹ gbọ́ torí náà máa kọ yóò sún wa. yọ̀ọ̀rọ̀ àròjàre kan yóò fi lélẹ̀ tí òfin ní lọ mọ́. alhamdulilayi rabbil alamin. bí ọba yọ̀ǹda káwa náà máa gbọ́ bá a ṣe ń yìí tá a ti mọ́ lórí òun gan náà àwa mọ́. iyì ìjókòó náà ní kéèyàn òde nígbà wọn tó gbé tó gbé tí tíra ń lọ́wọ́ bí orí yẹn wí fún onáwí fún rẹ̀ pé ní ìmọ̀ fẹ́ gba kó wọn jókòó lé abẹ́nukọ̀kan wa náà dúpẹ́ ọba tó ṣe gbígbọ́ rẹ̀ nírọ̀rùn fáwa náà o ọ̀rọ̀ o bọ́lọ́run lu ọkàn èèyàn ọ̀rọ̀ ọlọ́run kí ni wí tó dùn mọ́yàn ṣé à ń gbọ́ láti ṣe ebi nítorí pa asáfẹ́ máa ń gbọ́ bá a bá tún ń gbọ́ bí a bá kù sí a lè túnra wá sẹ́ni kọ̀rọ̀rùn ọlọ́run tó wá nífẹ̀ẹ́ gbígbọ́ rẹ̀ wà lọ́kàn ọlọ́run adúpẹ́ lọ́dọ̀ ẹ̀ o e, kèéfẹ́ kéèyàn ó lè dúpẹ́. ọmọ afẹ́ bákọ́rà ẹlọ́wọ́bí ọlọ́run ti sọ̀rọ̀ èso two forty three sùràtù bákọ́rà two forty three nígbà ọlọ́run júwe ìlérí èṣù tí sọ fọ́lọ́run. Hmm. Hmm. alam tara ila alladhina kharaju min diyarihim two forty three. ألم تر إلى الذين خرجوا من ديارهم وهم ألوف هدوا الموت فقال لهم الله موتوا ثم أحياهم إن الله لذو فضل على الناس ولكن أكثر الناس لا يشكرون bíbí àṣetánì tí ń sọ fọ́lọ̀ pé tó mà láti yá na omi bẹ́ẹ̀ ni wà إليهم ولا تجد أكثرهم wà تدين dà àkàtàrà òun ṣàkiri títí ń sọ fọ́lọ́hun pé kọ́lọ́hun ọ yọ̀ǹda fóun kóhun ọ lè rọmọ èèyàn mú mi bẹ́ẹ̀ ìdí yín kóhun oríwájú wọn máa gbà ọlọ́ọ̀la yọ̀ǹda fọ́ wàmí ní kálífì yìí mo béèrè pé kóhun ọ gbẹ̀yìn kóhun òfin máa mọ́mọ èèyàn ọlọ́ọ̀la yọ̀ǹda wàá ṣàmáìlì yìí ó béèrè apá sí bó wọn máa gbàbẹ kó wọn orí amú ọlọ́la fún ọ nílò níbi rí amú ó tún ní wàá ayémánì yìí apá tún kó wọn gbàbẹ ọlọ́la yọ̀ǹda ọdún bá ti rí báyìí tó gbogbo ààyè dá àkàkàrà ọ̀hún ṣáàkiri ẹni tí ó lè dúpẹ́ nu owó nàgbé yóò kere náà nígbà tí gba wájú tiẹ́ fún olóhùn ó gbẹ̀yìn wọ́n fún olóhùn ó pọ́ọ̀tù wọ́n yọ̀ǹda apáàsì wọ́n yọ̀ǹda tá hmm. a mọ̀ pé ẹni tí ó lè máa dúpẹ́ fọlọ́hún bóun náà ò tí ì wí pé ti mọ̀ pé yóò kéré nínú ẹni tí wọ́n wà á máa dúpẹ́ ìkọlọ́hún tó wà á máa amina. tó ọlọ́wọ́n àdúpẹ́ fún ọ a bá wí nǹkan míì mọ́ ju ọ̀rọ̀ ọpẹ́ lọ ìwọ náà lọ pàṣẹ pé bọ́ ọba ti sọre fún wa tá a sì mọ̀ pé wọn náà là ń sìn pé ká máa dúpẹ́ ọlọ́run ní ìwáṣùkúrú ní mẹ́ta láàyè ìkúńtà ìyá òkúta búdú. ọlọ́run ní a máa dúpẹ́ ìdàrẹ́ mi ọlọ́run. ìwáṣùkúrú ní mẹ́ta láàyè tó bá jẹ́ pé lóòótọ́ èmi ọlọ́run nìkan òun lẹ bá ń sìn ọlọ́run ni wọ́n ṣùkùrù lí wàlá àtàkùrù ẹ máa dúpẹ́ ẹ má sì kìbìrì sí mi ọlọ́run àdúpẹ́ o àwa àlékún òkè àtọ́là wọ́n síwájú ẹ̀dá sallallahu muhammad ìkí ọlọ́run ọlọ́run kọ́ bá síwájú ẹ̀dá. salamun alanu ilabi jaa sallallahu alayhi wa sàlámù ní alàlùbádì mùsàmà muhammada. ìjọ ọlọ́run ọlọ́ọ̀lọ́run kọ́ máa bá síwájú ẹ̀dá. àlẹ́yìká sọlá tù lọ ìsúnmọ̀ sálàmù o. wàtá mọ́tí bí èrè láàbìyá yìí máa àwòsàn. ìjọ ọlọ́run ọlọ ọlọ́run kọmọ bá síwájú ẹ̀dá sallallahu alaihi wasallam adúpọ̀ lọ́dọ̀ ọlọ́run látara àánú rẹ̀ lórí àwọn tí ọlọ́run ní kí ọlọ́run tó wá kádàrá pé ẹ̀yin náà tó ní ọlọ́run ní kí a tún máa fún ọlọ́run ní ẹ máa jẹnu sẹ́yìn ẹlòmíà máa ṣiṣẹ́ tí ò ní jẹ́ bàbá yín dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run orin náà ọlọ́run túbọ̀ jọ máa pọ̀ sí o gbogbo èyí tẹ́ ẹ ti ń rí tinú yín dùn nínú àwọn orin tọ́lọ́run ṣe fún yín mọ́jọ́ bàjẹ́ o àwọn ètò tó ń kù lẹ́yìn tẹ́ ń ṣàdúrà lé lórí ọlọ́run jádọ ayọ́ gbà lé ní ọ̀nà wájẹ́mi tí inú ogun fún àwọn ọwọ́ àjò lórí dáadáa o dáadáa náà la bá lórí ẹ̀ ṣètọ́nù tí máa lé èèyàn kó ń di dáadáa mọ́jọ jẹ́ ilé rè o ọba ṣe bẹ́ẹ̀ fún yín àwa náà tá jọ máa yín ọlọ́mọṣálá ẹ̀ ṣe bẹ́ẹ̀ fún yín. tó ọlọ́run àdúgbò fún ọ àníyé máa dúpẹ́ látara oore rẹ ìmọ̀ rẹ èyí tí òun fi nù wá òye rẹ èyí tóun ṣe fún wa amọ̀pẹ́wọ̀ ló ṣe alìhílímù lírà àmáàní jàlájàlá lòwò. alìhílímù lírà àmáàní jàlájàlá lòwò. wọ́n sì wá òfin jàlá tì ìyá tàgámgámù. wọ́n sì wá òfin jàlá tì ìyá tàgámù ìwọ nìkan ló nímọ̀. àlọ́ ilé mọ̀ ní àmánì jalla jalalu. gbogbo ọmọ ẹ̀rọ ọlọ́wọ́ ọba ló ní ọba tó gbangban. wà sí wáwù bíi jálá ti yàtà gámọ́gámọ́. wà sí wáwù bíi jálá ti yàtà gámọ́gámọ́. gbogbo ohun tó bá ti yàtọ̀ sí rí ọlọ́run tọ́ba lóhun náà tún ga ẹ̀yìn gíga rí ọlọ́run lọ́wà. gbogbo ohun tó yàtọ̀ sí rí ọlọ́run bọ́bá lòun nímà ẹ̀yìn máa rí ọlọ́run lọ́wọ́. ọlọ́run fi jà láti wá sí wá òfin jà láti yàtọ̀ gámúgámú. èyí tó fi mọ̀ wánú màmá jà gbàgbé o wá fi fi ṣe wá ọ̀la àti tóbi rí ibi àti sinmi lánàá ọlọ́run ní ìwà ìlà ibẹ̀ náà lọ́lọ́wọ́ kádàrá ìsinmi wa lọ́dún yìí àbíọ́ mọ̀sẹ̀ lópin a wù ọlọ́run. amina. gbé a ṣe yìí náà gbà lẹ́sìn fún wa ọlá àti tóbi rẹ. ọlọ́run níwáyé la màdìyánà káwọn ọlọ́run nílẹ̀ sọ nípa àwọn aráàlẹ̀ nípa ọmọ ìyá wọn ṣùáì. kọ́ọ̀lá ya kọ́mi ibùdó ha. kọ́ọ̀lá ya kọ́mi ibùdó lọ́ọ̀hà. nígbà tí ń sọ fáwọn èèyàn rẹ̀ pé ibùdó lọ́ọ̀hà ẹ̀sìn ọlọ́wọ́ ọba ọ̀kan ṣoṣo máa làkúnmí nìlá ẹ̀ nìkan èrò. lẹ́yìn ọlọ́run tá à ń dún yín níwè yìí. kọ̀díjà ti kún báyìí nà tún ọlọ́run láàárín sí àwọn ará alẹ́ báyìí nà tún mí rọ̀bì kún. mẹ́díànù gangan ní í ọmọ Ibrahim nítorí pé òun ìlú la fi sọ anabi suhaibu ọmọ mikael ọmọ yesjabu ọmọ madiyanu ọmọ ibrahim lọ́lọ́run fi ní wáyìlá madiyana àhákùn ọmọ ìyá wọn suhaibu ó fẹ́ pé náà rẹ ti papọ̀ mọ́ràn bàbá tó tẹ̀lé tó. ọlọ́run lára àwọn la rán sí wọn. kọ́lá yá ibùdó lọ́hàmà ma ní ilá inú bẹ́ẹ̀ rúhú. ọlọ́run sọ fún wa pé yá ká o pẹ̀yìn èèyàn mi. ibùdó lọ́hà. ọlọ́run nìkan ni ká máa sìn. ní ilá inú ẹ̀kún ọba mi lẹ́yìn ọlọ́run yìí òun nìkan náà lọ́lọ́run yín òun ni kọ̀díjà ti kún báyìí náà tó ń mi wá bì kún. kọ̀díjà ti kún báyìí náà tó ń mi wá bì kún. àròjàre ọ̀rọ̀ èyí tá a fi rán mi ó ti dé wá báyìí kí lọ̀rọ̀ náà ni pé fáwọ́fù lè kẹ́lá fàábùlìkà ilà wálìmì sáánà. níta àfihàn mi ni wípé ẹyẹ dín òṣùwọ̀n kù. fàábùlìkà ilà wálìmì sáánà. torí táwọn èèyàn yẹn máa ń ṣe ó ń ṣòwò ní bí ajìn abọ́ǹdì arọ gbóná sínú kẹ́ẹ̀gì ayọ́ sí àbí kó lè jẹ́ pé tí wọ́n rọ ń bẹ̀ òní tó nǹkan iṣẹ́ táwọn máa ṣe nù. No ọlọ́run wá rán ànábì sùwébù sí apẹ́ ìyá ò fúlìkẹ́ ìlà. ọ fúlìkẹ́ ìlà wálìmì ìsáná. òṣùwọ̀n pẹ́rẹ́ pẹ́rẹ́ abọ́ àti pẹ́rẹ́ gi kéèlù àti mizan. fa àwòfù. ọlọ́run ní ẹ̀wọ̀n pé èyí tẹ̀ ń fa bọ́ wọn ẹ̀wọ̀n kókó èyí tẹ̀ ẹ̀ máa fi scale tẹ̀ ẹ̀ máa fi yọ. ẹ̀wọ̀n òun náà kó kún. wàlá tàbúkọ̀ súnná sa àṣìyà àhún. ọlọ́run ní ẹ mọ jàǹbá àwọn èèyàn lórí tẹ́ẹ̀mà wọ̀n fún ẹ̀yin oníkòkó. wàlá tàbúkọ̀ súnná sa àṣìyà àhún. ẹ má sún ìwọ̀n ẹ sì mọ bẹ́ẹ̀ ọlọ́ni ẹ má jà bá àwọn èèyàn máa lórí tẹ́ ẹ bá wọ̀n fún wa. wàlá tùbùsìdù bìlì àrìdì bá dà èsì láhìhá. ọlọ́ni wàlá tùbùsìdù bìlì àrìdì bá dà èsì láhìhá. ọlọ́ni ẹ má balẹ̀ jẹ́ mọ́ lẹ́yìn táwọn ọlọ́run ta ti túlẹ̀ sí i. dáàlìkùn khairul lakum in kuntum mu'minin. ọlọ́run ní dáàlìkùn gbogbo ohun tá à ń kà fún yín ẹ ò ẹjọ́ okun ẹ má fi ewé tẹ agolo ẹ̀ pàǹdì mọ́ kẹ́ni tí ó mú pé abọ́ka tó ti wò pé ẹ̀pà agolo yóò mú ẹ̀pà abọ́ka tán nígbà tí dàlíkùn kẹ́hùn làkùn mọ̀ẹ́kùn tó mọ̀ mí ni. ọlọ́ni ká ṣe báyìí kẹ́ ẹ má jàǹbá àwọn èèyàn má ló lóore fún ìkùn tó mọ̀ mí ni. tó bá jẹ́ pé lóòótọ́ òun lẹ bá jólùgbàgbọ́ wàlá takùdù bìkúlì sùràtì tùrìdùnà wàtàsùdùnà ànsàbìlì ọlọ́ni ẹ má jókòó ẹ má jókòó sọ́nà má kẹ́ ẹ fi máa bí àwọn èèyàn lọ́nà ojú ọ̀nà àwọn èèyàn nábì ṣùáìbù tánábì ṣùáìbù bá ṣe wáàsí tán àwọn kan wà lọ bí ó ti ṣe wáàsí wọn lọ́dún mẹ́ gbogbo ohun tó wù ẹ má gbọ́ òkúrọ́ ní o. wàlá tàkùndùn mi kò lè ṣe wá tí. ọlọ́run ẹ má lọ jókòó sọ́nà tú ìdú تصدون وتصدون عن سبيل الله. tẹ́ẹ̀fì lọ máa kọ dínà fáwọn èèyàn lójú ọ̀nà dáadáa tánàbí sọ̀ẹ́bì ń pè wọ́n sí. màní àmọ́nàbí ìwà tàbẹ̀kú náà àríwájá. ẹ fi máa dí àwọn tí wọ́n fẹ́ gbàgbọ́ ẹ máa dí wọn lọ́nà wọn tàbùkù máa àwọn tá a ti kọ̀nà واذكروا إذ كنتم قليلا فكثركم ọlọ́run ni ẹ rántí nígbà tẹ kéré jọjọ lọ́kà ẹ bá wọ ọlọ́run la sọ yín di ọ̀pọ̀. bàkà sẹ́rọ̀ kún. àwa la sọ yín dọ̀pọ̀. وانظروا كيف كان عاقبة المفسدين ọlọ́run ní ẹ lọ wò bí ìkẹyìn àwọn òbílẹ̀jẹ́ bí kẹyìn wọn ṣe rí. Hmm? wàyí ó kálẹ̀ tó ibà tó mẹ́kún àmàlú nílẹ̀ tí ò sí tubi í. ọlọ́run ní bọ́bá ṣẹlẹ̀ pé tó ibà tó mẹ́kún àmàlú bíládì òrìṣẹ́lẹ̀ tó yí. tápákanú yín bá gba ìtàfihàn suwaebu sí yín gbọ́. wàtá ìbàdún lámú yóò mìíràn. sápá kan ò sì gbàgbọ́ fasibiru hata yakuma lọrù bayinana. sọfọ pé ẹ lọ ṣe sùúrù. hata tọ́lọ́wọ́ fi gbé ìdájọ́ dé láàrin ní àtàwa. wọ́n wà àkàn ìwé àkèmí. ọlọ́run ló lóore lẹ́ni tí máa ń ṣèdájọ́ kọ́lá ni màláwù. kọ́lá ni màláwù lẹ́ni nàṣàgbà wúmi kọ́ mi yìí ọlọ́lápá kan náà àwọn èèyàn anábì Ṣuaib al-Mala àwọn kò lè jọ òkú. alẹ́ iná spẹ́kìbàrú mi ń kọ́ mi yìí. tí wọ́n ya ó gírí mákàyè ó ń gbéra gánú àwọn èèyàn anábì Ṣuaib. lànàkùnrin dánnáka ya Ṣuaib. síbò lọ fẹ́ máa jú wa níbo ìbá ṣe máa ṣe fún wa. lànàkùnrin dánnáka ya Ṣuaib. ìbá ṣe fún ọ ni pé a lè ọ jáde. wàlẹ́bí ni àmàlù máa kà mí kọ́ wa. àtàwọn tí wọn láwọn gbà ọgbọ́n kò nínú ìlú wa. àwọn látàwọn millatina. bẹ́ẹ̀ bá wá fi ayọ̀ yín lù ú dálé yín lù ú ajẹ́gbẹ́ padà sójú ọ̀nà tí a tá a wà yìí tá a ti ń fún yóò sùn wà. kọ́lá wàlà òkúnà kárí. kọ́lá wàlà òkúnà kárí. sáwà jẹ́ ẹni tí wọ́n jẹ pa ṣèǹtì ọ̀dà ni kọ́dí fútayé iná ọlọ́lọ́ ìkádìbá. ajẹ́pọ̀wá náà dẹni tó dẹ̀dẹ̀ pààrọ̀ mọ́lọ́nù. inú dínà fi mi láti kún bàdà ìdínà jáná lọ́wọ́ mi ní a. tá a bá lọ́nà yìí làwa náà máa tọ̀ lẹ́yìn tọ́lọ́hún ti làwa kó ń bẹ̀ wàmá kánà wàmá yakunu lana àna ọ̀dà fíyà. kò sí wa kápẹ́rú ojú ọ̀nà yìí làwa náà padà sí. ìlà ìyàṣà Allahu rabbuna. àfi tó bá jẹ́ kó bá wa lọ́fẹ̀ẹ́ bẹ́ẹ̀. wàsí rabbuna kulla shay'in ilma. ọba wa ọgbà yìí nímọ̀. wàsí rabbuna kulla shay'in ilma. ala Allahi tawakkalna. tawakkalina. ọlọ́run la bá dúró. rabbana ibùdó àbáyínàná wà báyínà gọ́mìnà bìlà. ọlọ́run sípayá òdodo rẹ láàrin àwa àtàwọn èèyàn wọ̀nyí. wà á ń ló lóore lẹni tí wọ́n nǹkan. lẹ́dí mi ń àwọn kò òkun òtò nínú àwọn èèyàn rẹ̀ ń jẹ́ wọ́n ń sọ̀rọ̀ لئن اتبعتم شعيبا إنكم إذا لخاسرون لئن اتبعتم شعيبا لئن اتبعتم شعيبا tẹ́yìn wọ̀nyí bá lánàbí ṣòṣòébù تلي إنكم إذا لخاسرون. ajẹ́pẹ́ inú ó dẹni òfónú. bàbá tí ó mú wàjibá tún fa asíbáwò fi dárì ìmùjá fi mí. ọlọ́ọ̀nífà kásá tí wọ́n mú rọ́jífà fàkọ́dátì òmùwájúfà fàṣìbáwò fìdáre mùjàsí. ọlọ́run láwọ̀ ọlọ́run ọba afilẹ̀ rírí ilẹ̀ mímì ọlọ́run láà fi gbá wọn mú alikidọ̀ kọ́ máa rí mọ́ wọn lẹ́sẹ̀ fàṣìbáwò fìdáre mùjàsí. ọlọ́run láà sọ wọ́n di jáfìmínà bíi ẹyẹ ta a jábọ́ lókè tó wá dojú dé lọlẹ̀ ọlọ́run ní bá a ṣe sọ wọ́n dànù.

gbogbo wọn la sọdẹ ní òfò. bàtàwọlá ni hùmù àkọọ́lá yà kọ́ mi làkọ́dé yà. ọlọ́lọ́wọ́ sọ̀ẹ́bù lójúkó lọ́dọ̀ wọn sọ̀ẹ́bù sọ fún wa pé yá káwọ́mì ẹ̀yìn ìyá mi. yàtọ̀ mi làkọ́dé yá búlákìtù gúnmùrìsà láti rọ̀bì. ìtọ́ba mi fi rán mi sí yín mọ jẹ. wàná sọ́ọ̀tù làkùn. mo sì kì í lọ. bàkẹ́ fàásà làkọ́ mi káfíìrì fàásà àlàkà omi kábìrì. ọlọ́run ní bó o ìbànújẹ́ àtìyà bó o ní ó ṣe rí nígbà ọba sọ̀kalẹ̀ sórí àwọn tí wọ́n ya kẹfìrí ọlọ́mọsálá ìsànú wa ọlọ́run sọ àjò ọdún tí ń bọ̀ lọ àtọ̀ padà sórí ọ̀rọ̀ anabi shuaibu ọlọ́run masala ìgbàdo àwọn èyí tá a ṣe lọ́dún yìí masala sì máa fún wa ọlọ́run masala sì máa fún wa owó tá a gbébẹ̀ ṣe ní dáadáa ọlọ́run àbíọ́ fìkà dáadáa fún wa èyí tá a wí tó kù díẹ̀ káàtó bẹ̀ ìwọ nìkan ló nímọ̀jù ọlọ́run masala ìsàmójúkò fún wa ọlọ́run àti tóbi ọlọ́run èyí tá a bá wí tó ṣe déédéé bí wọ́n ọlọ́run ṣe sọ́ ọlọ́run dákun bá ní kọ orí fún wa ọlọ́run èyí tá a bá wí tọ́jẹ́ pé tọ́ bí màá wá ṣe màá ṣe wí tó kù díẹ̀ ìwọ ọlọ́run ọba máa darí jẹ̀dá ọlọ́run foríjì wá ọlọ́run foríjì wá gbogbo ẹnu kọ̀ọ̀kan wá kù sí ọlọ́run dákun mọ́sálẹ́ ìsàmójúkò fún wa ọ̀dáàánú tọ́dé mọ́sálá kì máa fún wa sọ̀rọ̀ àná rọ̀bíkà. wàyà ń bá òní bímọ ìdọ̀tí wà kọ́lí wàyà ń bá منك مستمع وراوي وكاتبه ونذره بسمعه ويرفع كل مستمع وراوي ما في سبع وطن ṣiṣẹ́ ọwọ́ má fàgbẹ́ báwọn tó ń ṣiṣẹ́ àgbẹ̀ má fi má báwọn tó jòkó jì ń kéwù.